الأهادي هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run látọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábẹ́wà Muhammad ìjọjọ́ ọlọ́run ní ká láǹfààní láti jókòó àwa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó fún wa ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ nírọ̀lẹ́ ti òní qala al rahimahullah báàbù salati ahlil a'dhari àlàyé nípa àwọn ìdájọ́ ètò ní ń ṣe pẹ̀lú àwọn tí a ń rí gbọ́ àwọn tí a ń ní àwáwí kan àbó míì bó làwọn ó ṣe kírun tiwọn ẹ̀ńtọ́ra rẹ̀ ọ̀dá ẹ̀ńtọ́ jẹ́ onírìn àjò abẹ́ntí ń bẹ lójú ogun bó nírú ẹni báwọn báwo ni wọ́n ṣe kírun ó jẹ́ àlàyé tí wọ́n fẹ́ ṣe fún wa nírọ̀lẹ́ tòní. قال المؤلف والمريض يعفى عنه حضور الجماعة ẹni tára rẹ̀ ò dá ẹni tára rẹ̀ ò le ẹni tí ara rẹ̀ ò yá wọ́n ti ṣe àmójúkúrò fóun láti wá kírun ní jama yẹnipó ń lè kírun tiẹ̀ nílé láì ní wá sí mọ́sálásí láti wá kí ní jàmá nínú ẹ̀kọ́ tó ti ṣíwájú aníkáwá kírun ọ̀ranyàn nínú mọ́sálásí ọ̀rọ̀ bíi mẹ́ta làwọn àfáà sọ àwọn kan ní dandan fardu ain wọn ni lọ́jẹ́ àwọn kan ní wájibà ni àwọn kan pè ní sunna àtàwọn tí a ń pè ní wájibà àtàwọn tí a ń pè ní fardo gbogbo náà ni a ṣe àyàfi fún ẹni tára rẹ̀ ọ̀yá afáwa ń tẹ̀síwájú pé wàyídà kánìl kìyàmù yazidu fi márọ̀dìhì sọ́là jàlísà ẹni tó fẹ́ kírun tó wá ṣe àkíyèsí pé tó ń bá ní kóhun ọ̀nà rò láwọn àyè tó ti yẹ kóhun ọ̀nà rò kírun ó ṣeé ṣe kó jẹ́ kí àárẹ̀ ọ̀hún kó tún lékún sí i irú ẹni báwọn sọ́nlàjà àlísà kó yá kírun tiẹ̀ níjòkóó fàyídà lamiyotek tí ó bá tún wá lágbára láti kírun níjòkóó ìjókòó náà tún rọgbọ fàálà jàǹbì ajẹ́pẹ́ kó fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ kó máa bá ìrun lọ. لقول النبي صلى الله عليه وسلم لعمران بن حسين ẹ̀rí lórí eléyìí ńlọrọ̀ ànábì tó sọ fún kan nínú àwọn sàábé ìyẹn Imran ibn Hussein nígbà tí àwọn jẹ̀díjẹ̀dí tó mú un ànábì sọ fún pé salli qa'ima dídé nàró kírun lẹ́ńtọ́ nàró kírun tó o bá lágbára láti ṣe bẹ́ẹ̀ ni o fàyín lam tastata bọ́ọ̀ bá wá lágbára láti kírun nínàró faqa'ida yá àjòkó kírun o fàyín lam tastata fa'ala jamb tó o bá tún wá lágbára láti tún kírun lẹ́yìn tó jòkó ajẹ́pẹ́yà àfẹ̀gbẹ́ rẹ lélẹ̀ máa jọ́sìn fọlọ́run lọ eléyìí náà ó ń tọ́ka sí báwo ni ìrun jàmá kéèyàn ò kírun ọ̀ranyàn ní jàmá ó ń tọ́ka sí báwo ló ṣe kan pàtó Imam Bukhari àwọn ní àgbà hadithi wa. wa idha shaqqa alayhi fa'ilu kulli salatin fi waqtiha tó bá ti pé yóò ṣòro fẹ́ntara rẹ̀ ọ̀yá láti máa kírun kọ̀ọ̀kan ní àkókò rẹ̀ zuhuri lásìkò zuhur asiru lásìkò asiri magribi ìṣáì subuhi ìkọ̀ọ̀kan lásìkò rẹ̀ tẹ́pí yóò bá sọ̀rọ̀ fún un àjẹ́ wípé alìjáàmù bayna zuhuri wal asiri ìgbàláyè ń bẹ fún ó lè kó ọ̀run àìlà àtàlásárì méjèèjì papọ̀ lásìkò dóòrì tàbí kó pa méjèèjì pọ̀ lásìkò irun asọ́lì wa bayna al-isha'ayn bákan náà ó láǹfààní láti kí magrebi àti ìṣáì papọ̀ fi wákìtì ihdahuma ní àkókò ìkan nínú méjèèjì ẹni pé lè kí magrebi àti ìṣáì lásìkò magrebi tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ kó ní àsìkò ẹ̀ṣáì bẹ́ẹ̀ náà ni lórí àti ásírì eléyẹn jẹ́ ọ̀rọ̀ ní ṣókí nípa àlàyé nípa bí ẹntara rẹ̀ ọ̀dá báwo ni yóò ṣe kírun nínú ṣẹ́ríhù àfáà báàbù sàláàtì ahlil àdárì abala tó dá lórí bí àwọn tí wọ́n rí gbọ́ àwọn tí wọ́n ní skills àwọn tí wọ́n ní àwáwí kan àbómi àlàyé ń pa bí wọ́n ṣe máa kírun wọ́n wá sọ lábẹ́ńbẹ̀ pé fi ìbàyánu sọláàtì ahlil àdáàr àlàyé kọ́má nípa bí wọ́n ṣe kírun ọ̀nbẹ̀ńbẹ̀ àwọn wá ní ahlil àdáàr àwọn ni wọ́n gba àròyé tàbí àwáwí wọn láti má wàá kírun ní jama àwọn mẹ́ta ni wọ́n dákọ níbí wahumul musafir ẹni tí ọjọ́ onírìn àjò walmarid àtẹ̀ntàrà rẹ̀ ọ̀yá walkhaifu àtẹ̀ntì ń páyà ẹ̀ntẹ́rù ń yìí bóyá lójú ogun ńlọ́wà ni. àwọn àfáà tí wọ́n á lójú ẹni tí ẹranko burúkú ti ń lé káàkiri ìwákàtí mẹ́ta ó bí aràn sí ni kò yíra bẹ́ẹ̀ ní sáà ọ láti pásíkò búrí máa ti tó níbi títí ń họ lọ náà kọ́ máa ṣe Allahu kọ́ máa bá lọ kásìkò òrùn kọ́ máa bàa tún bọ́. falmusafiru tọ́ba ń sọ nípa onírìn àjò Awawi tiẹ̀ excuse tiẹ̀ ni mọ̀ṣákọ́tù sáfárì ìṣòro ètí ń bẹ níbi ìrìn àjò báyìí wò kéèyàn sì lè wò kéèyàn ó ṣe ìrìn àjò bí aláti air condition kan bọ́ sínú omi ni ọ́fíìsì ló wà tí wọ́n ti wá fi ọkọ̀ gbé ọ bóyá ò tiẹ̀ fẹsẹ̀ kan ìta rárá láti bẹ̀ ọkọ̀ ọlọ́yẹ ló tún gbé ọ láti bẹ̀ bọ́ sí airport láti airport bọ́ sí departure room láti departure lọ sínú pléènì ọ̀sá tiẹ̀ rí wàhálà kankan lọ́wọ́ pò sí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ń asáfàrò kéta àtúnmílẹ̀ làǹdà abala kan ló jẹ́ nínú ìyà bíyàn ṣìrìn àjò bí abẹ́rìn àjò ń bó tilẹ̀ wù kọ́ rọrùn tó so abala kan ńlọ́jẹ́ nínú nínú ìyá yẹn ni pé onírìn àjò ń tiẹ̀ wọ́n bẹ̀rù hù àwáwí tiẹ̀ àròyé tiẹ̀ ẹ́skíwùsì tiẹ̀ ni pé mọ̀ṣákọ̀tù sáfàr ìṣòro ìrìn àjò wàlmarid ẹ̀ńtàrà ọ̀yá tí ọ̀gbádùn wọ́n bẹ̀rù hù mọ̀ṣákọ̀tù marot àwáwí tiẹ̀ ni ìṣòro ìnira ètí máa ń jẹ yọ láti bí pé yàn ò gbádùn kò sẹ́ni tí ó mọ ìkẹ́ àtìdẹ̀rọ ọlọ́run tí ń bẹ níbi àlàáfíà àfẹnití ọba ṣàfẹ́kù àlàáfíà lójúṣe lọ́wọ́ ọba sallallahu alayhi wa sallam ti sọ pé ni'matan magbónum fìhímà kathirun minan nas as ìdẹ̀rọ ọlọ́run méjì kan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n àmárírì ìdẹ̀ra àti kẹ́ méjèèjì kí wọ́n á ní méjèèjì ọ̀hún àṣìhà kíyàn lálàáfíà wọ̀lẹ́ òdìdí oore ni. àwọn Yorùbá ò ní ọlọ́mọ ṣe wá láládùá kan odindi àdúrà ni báyìí yàn bá yá gbogbo nǹkan ni ó ṣùyàn ẹ kọ́mpìnì mi báyìí wọ́n kó báyìí wá ẹ. Eh, ọlọ́run sáájú ńlá làáfíà ẹ̀ẹ́n ọmọ yín tó fẹ́ ṣe freedom ẹ̀ ọ̀gá rẹ̀ ti kọ́ list o ẹ̀ ọlọ́run sáájú ńlá làáfíà ẹ̀ẹ́n ọmọ yín tó fẹ́ lọ ilé ọkọ ọlọ́run jẹ́ ńlá làáfíà ọlọ́run jẹ́ ńlá làáfíà ìní ọmọ àpariwo ìní àfi sọ pé ìlera ńlọrọ. ìkànnì àwọn akọrin ilẹ̀ Yorùbá ó ṣe ní àdúrà ó ní ọlọ́run má fi kan wọ́n wá nínú mẹ́tẹ̀ẹ̀ta àlàáfíà owó pẹ̀lú ọmọ má fi kan wọ́n wá nínú mẹ́tẹ̀ẹ̀ta bíyàn bá lálàáfíà tí ò lówó ó ṣeé ṣe kí àlàáfíà ń kó di àlàáfíà fíà bíyàn bá lálàáfíà tí ò wàhálà ọmọ o ọmọ o ọmọ o ọmọ o kò ní jẹ́ kí àlàáfíà ń gan kó tún nítumọ̀ yẹni pé níta abádébẹ̀ ni pé walmarij àwáwí ti ẹ̀ńtára rẹ̀ ọ̀dá ó ní mashaqatul marad ó ní ìṣòro ìnira ètí ń bẹ níbi àárẹ̀ wal khaifu ẹ̀ńtẹ́rù ń bà ọ̀dọ́rùhù mashaqatul khawf àròyé tiẹ̀ ni pé ìṣòro ètí máa ń jẹ́ jáde láti bí àìbalẹ̀ ọkàn almuzaiju etí èjékéyìn ó fi ẹ̀dọ̀ lórí òróǹro alladhi yahmiluhu ala alla yaqarra wala yatma'inna fi salatihi ẹ̀ńtẹ́mi rí ọba balẹ̀ ọkàn rí ò ní balẹ̀ lórí ìrun tó fẹ́ kí fàáwùlà àmì ẹ̀tàtà wá kàálẹ̀ yìí hum ahlul a'dhar àwọn ìlànà àfáà ni wọ́n fún ní ìsìláhù pé àwọn tí wọ́n ní àwáwí àwọn tí wọ́n ráìròyé ṣe àwọn tó ṣe pa àlè gba àwáwí wọn àfáà wa bẹ̀rẹ̀ látòrí ẹ̀ńtara rẹ̀ ọ̀dá bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà ní ọ̀pọ̀lọpọ̀ tíra fíkíò tí ma fẹ́ sọ nípa alùlẹ̀ àdáàr orí musafiru òní àti máa kí ló wá fà á tá a fà wá ń bí tó fi jẹ́ wípé ọ̀rọ̀ aláàárẹ̀ ìní akọ́kọ́ sọ síwájú àfàwa ni al-aadatu anna al-fuqaha yabda'una bil musafir ìta àti bá sábà ètí máa ń sábà wáyé jùlọ ni pé báwọn afọ onífíkẹ́ o tí wọ́n bá sọ nípa àwọn tí wọ́n gba àwáwí wọn lórí onírìn àjò ìní àti máa bẹ̀rẹ̀ lẹ́nu àkàmà sáfàrí kathiratun torí pé àwọn ìdájọ́ tọrọ mọ́ arìnrìn àjò àbírin àjò rẹ̀ gángan àwọn ìdájọ́ ọkẹ̀nu ọ̀pọ̀ walakin al-mu'allif ṣùgbọ́n àfa àti wa níbí bàdá abil maridi wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tí ara rẹ̀ ọ̀yá kí ló dé ìlànà sáfàrà fi hadhihi al-azminati kọfàt torí pé ìrìn àjò lásìkò tá a wà yìí màúnà rẹ̀ wàhálà rẹ̀ ó ti fúyẹ́ kí lójú ó fúyẹ́ ni wípé níjọ́ ràkúnmí ẹṣin ni ẹ máa ń sábà gùn tí wọ́n bá fẹ́ ṣe ìrìn àjò ẹlòmíì ogun ìbáka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lásìkò tá a wà yìí ọkọ̀ ń bẹ́ẹ̀ ẹnití ọwọ kọ yóò wọ tírẹ́nì ẹnití ọwọ tírẹ́nì ó lè wọ ṣíìpù ẹnití ọwọ ṣíìpù ó lè wọ kojú òfurufú so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàlmárọ̀dù ṣùgbọ́n àárẹ̀ ń tiẹ̀ ìṣẹ́dátìmọ̀ òòna àwọn ń tọrọ mọ́ ohun tiẹ̀ ìnáwó tiẹ̀ ní máa lágbára pọ̀ o. falidhalika bada ìdí nìtọ́ fi jẹ́ wípé ọ̀rọ̀ nípa ẹ̀ńtárà rẹ̀ ọ̀dá ìlàfà àkọ́kọ́ fẹ́ sọ nínú àwọn alùlẹ̀ àdáàr fa awalan nínú àwọn ìdájọ́ tọ́jẹ́mọ́ ẹ̀ńtẹ́rarì ọ̀dá ó ní pé tafkotul jama'atu anil marid kákìrún lọ́rùn àyàn kò sí fún kákìrún jama'a lọ́rùn àyàn kákìrún ọ̀ràn àyàn ní jama'a kò sí fẹ́ńtẹ́rarì ọ̀yá o waqad taqaddama tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ ti lọ síwájú annal jamaata fardu ain peter bá ń sọ nípa ìran jamaa ní kíkí aláwọn kan sọ pé ojúlówó ọ̀ranyàn ni yẹn pé kálukú ní òkè tiẹ̀ ní jamaa kì í ṣe fardu kìfáyà pé báwọn kan bá ti kí lọ́ranyàn ó ti tó àbùkátà sí kí gbogbo wa ká kí lọ́ranyàn àfáà ní kò rí bẹ́ẹ̀ o fardu ain lisalawaati alkhams ojúlówó ọ̀ràn yẹn ńlọ́jẹ́ fáwọn irun wákàtí márùn lórí tani alárìjáàl lórí àwọn tí wọ́n bá jẹ́ àgbà lọ́kùnrin hadaran aw safaro yálà ilé ni a wà ní àbárè ilé ni a wà ní àbájò wàhùn náà istafinal marid ṣùgbọ́n níbí afẹ́afẹ́ ṣe àyàfi fẹ́ntara rẹ̀ ò yá wàá dòròhò àwáwí tiẹ̀ bá a ṣe sọ síwájú ni pé alimọ̀ṣá kọ ìṣòro etí aláàárẹ̀ tí máa ń fojú wìnà fàyínà ó yẹ san ọba àlẹ́ yìí a máa ṣòro fẹ́ntara rẹ̀ ò à ń yà kú mà kó ló ń fẹ́ dìde kírun ṣùgbọ́n o idha kana mustati'an fahuwa afdal lahu ẹ̀ńtẹ́rẹ́ àrí ọ̀yá tọ́lọ́mbà fún lókun àtagbára láti dìde kírun eléyàn gangan lọ́lọ́lájú o ṣùgbọ́n bí ọba ti wá lágbára la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọ̀la nkankan bọ ẹ̀dá kankan bọ ẹ̀mí kankan lọ́rùn àfihàn bá lágbára láti ṣe Abdullahi bin Mas'ud kọ́lọ̀ nkọ́ba níyọ́nu sí i ọ̀nsọ́nọ́rọ̀ rẹ̀ pé wọ́lẹ̀kọ̀dẹ̀rọ̀ àìtúnà wọ́n máa yàtọ̀ kọ́lá fàánìhà ìlà mùnàfíkùn màálùmù nìfàq. ó ló ń bójú wo àárín àwọn sàábé látòkè délẹ̀ òun á ṣàkíyèsí wípé kò sẹ́nì kankan tí máa sá sẹ́yìn tí ò ní wá kírun ní jàmáà kò sẹ́nì kankan tí máa yapa tí ò wá ní kírun ní jàmáà tẹ́bọ́rẹ́ nìkan tí ò kírun rẹ̀ ń jẹ́ náà ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa ẹ rí i pé mùnàfíkì ni olójú èjì ni kì í wá ṣe ọ́nárì mùnàfíkì bí kò ṣe pé màálùmù ní fák ẹni tó ti gbajúmọ̀ ni táwọn yẹn tún ẹ mùnàfíkì ẹni tó ti gbajúmọ̀ ni. wà á ìnáwó làyé òtàbí rọ́jùlì ẹni tára rí ọ̀yá gan nígbà yé ànábì láàrin àwọn sọ̀hábà yóò tá a bẹ̀ rọ́jùlì a máa pa àwọn yẹn láti pé tí ó dọ́kun ìsànú mi èmi náà fẹ́ kírun jẹ̀mọ́ yóò há bá báyìí nà rọ́jùlẹ́yìn àmìjì ó wà gbé ní gbẹ̀ngbẹ̀ ní kọ́kọ́ lọ́rùn ẹnìkan ó dìbí pọ́n lọ apá rẹ̀ kan mú ẹnìkan ó dìbí pọ́n lọ apá rẹ̀ kejì wọn ó dì mú tí wọ́n fi gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ hátà yòkọ́ máa fi sọ́fin tí wọ́n fi gbé jókòó sórí sáfù. So níbi tí ó sì kírun fadala eléyìí wá ń tọ́ka sí pé annahum yatahammaluna al-mashaqqata àwọn sàábé àwọn a máa fi ara da ìṣòro èyí tó ṣe pé ó lè ti di àìyá ara jáde ìṣòro wọn pàtì wọn ó sì rí pàmò bá kírun ní jama wa yu'ta bi ahadihim yu'addadu lahu rajulani wọn ó gbé èèyàn kan wọn ó gbé wá sí mọ́ṣáláṣí èèyàn méjì wọn ó dìbò pọ̀ ńlá ọpá rẹ̀ wọn ó dì mú hátà yusufa máàlì jamaa tí wọ́n fèrè pé òun tó sáfù pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ kírun ní jamaa torí kíni harrison àlàfọ́dúlẹ̀ jamaa àwọn gbọ́ yé wọ́n mọ pàtàkì kéèyàn ò kírun ní jamaa wọ́n mọ ẹ̀san tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀san gangan ní bá máa ń sojú kòkòrò nípa rẹ̀ ṣùgbọ́n o la tukallafu nafsun illa wus'aha àwọn èmi náà ṣe bí àwọn sàbẹ tó sì lágbára láti ṣe bí tiwọn máa ra rẹ léèmọ o rúṣọ ń bẹ ìdẹ̀kùn ń bẹ fẹ́ ń tára rí ọ̀dá ó lè kírun tiẹ̀ nílé eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ nínú àwọn ìdájọ́ ètò ní ń ṣe pẹ̀lú ẹ̀ntara rẹ̀ ọ̀dá ẹlẹ́ẹ̀kejì yẹ́sùkùtù á ní olùkìyà ìdàká ni yàṣọkọ̀ alẹ́ na yazidu fi maradi ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nu nínú àwọn ìdájọ́ ètò mọ́ ẹ̀ntara ọ̀yá yẹn ni pé ya pọn dandan fóun láti dìde kírun ní pàtàkì jùlọ tó bá jẹ́ pé kó dìde nàró yóò tún jẹ́ kí àárẹ̀ rẹ̀ kó tàbí yóò kàn kún ìrora ìnira tí ń bẹ lára rẹ̀ àjẹpẹ́rú ẹni báwọn ẹ̀sọ́ fún un fàyọsọ́lẹ̀ jàlísàn kó kírun tiẹ̀ níjòkó. wakọ̀dí yaskutu ánìhù àrìjọlọ́s ìdàkánà láàyè statun tí ò bá ti lágbára láti tún jòkó gan ìjókòó tó ń sọ̀rọ̀ ẹ̀yàn fún mọ́ tí ò bá ti lágbára fàyọsọ́lẹ̀ àlàjámbìhì àjẹpẹ́ngbà náà ẹ̀gbẹ́ ní ọ̀rọ̀ ra fi lélẹ̀ láti kírun àwọn yusalli mustaqiliyan tàbí ẹ̀ tí ẹ̀ kọ́ kó fi ẹ̀yìn lélẹ̀ kó fi ìpàkọ́ lélẹ̀ nígbàtí ó bá fẹ́ kírun kí ló fà á wa dhalika li anna as-salata shuri'at li iqamati dhikri torí pé irun wọ́n gbé kalẹ̀ kà fún wa lófin wọ́n ṣe lófin fún wa torí kí ni kálíbà máa fi ṣe ìrántí Ọlọ́run wà á kí mi sọ̀lá àtàlẹ̀ dékiri máa gbẹ̀rún wákàtí márààrún náà ró kọ́ máa fi ṣe ìrántí èmi ọlọ́run wàlá yakuna fiha máa yadúró bil musalli wàlà máa yanfuru àní sọ̀lá ìrun tó bá wá fẹ́ mú wa láti lè fi ṣe àbíkiri fọlọ́run gbogbo ohun tí ó bá fa ìnira níbẹ̀ wọ́n fẹ́ kó jìnnà sí àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn tí ó jẹ kó kórìíra àrùn ní kéké wọn fẹ́ kéèyàn ò jìnnà sí ìdí o tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó fi sọ fún Mu'adh ibn Jabal pé afatanun anta ya Mu'adh ìrẹ́ Mu'adh sọ fẹ́ máa fìtínà àwọn èèyàn ni sọ fẹ́ máa fòòró wọn ni sọ fẹ́ máa dààmú wọn ni ẹnìkan ló ké gbàjarè wá sọ́dọ̀ òjíṣẹ́ lọ́wọ́ ìrẹ́ ànábì ọ̀hún ò kírun níjàmá àmà o kí ló dé ìmáàmù wa ni tó bá tẹnu bàbá kọ́ra báyìí yóò fẹ́ kàjá mi ò sì lágbára egun tèmi ò lè tó báwọn anabi wa ránṣẹ́ sí Mu'adh ó wá ní afatanu na anta ya Mu'adh anabi fi bá wí ó wá sọ àwọn súrà tí ó máa ka anabi wa sọ fún yẹn níbi ìran ìṣáì bíi súratu duha súratu shams àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́kọ́ọ́l iná mi ń kọ́ mọ̀nàfẹ́rọ́n rárá xatọ́ ni ìmọ̀ kọjá pé iná mi ń kọ́ mọ̀nàfẹ́rìnà yóò máa jẹ́ ismu iná muakhar tàbí iná kọ́ mọ̀nàfẹ́rọ́n kọ́mọ̀sí mímu kọ́mọ̀sí ń bẹ̀ yẹn pé àwọn tí wọ́n máa ń fẹ́ lé àwọn èèyàn kó nù ẹ̀sìn wọ́n bẹ nínú yín. فإلزام ilzamul marid ìwà mú ẹni tára rẹ̀ ọ̀yá ká mú ní túláàsì pé ọ́ọ́sà dìde nàró kírun ni òwò àjùzùn fi tó sì kádàrá tí ò lè ṣe bẹ́ẹ̀ ìrẹ̀lẹ́yìn fi taklif ìlàbọ̀rùn tíyàn ò lágbára láti ṣe ọ̀nbẹ́ńbẹ́ o lidhalika sakọ́tọ̀ ánìwò kìyàmù ìdá àjáza ánìwò ìdí nìwò tó fi jẹ́ pé ẹni tára ọ̀yá tó bá ti kágara tí ò lè nàró kó jòkóo bí jòkó náà bá tún rọrùn fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀gbẹ́ náà ò tún rọrùn tàkàkà fẹ̀yìn rẹ̀ lélẹ̀ máa kírun fọlọ ńlọ bọ́ọ̀lù ọ̀la bá ṣe é ṣe ṣe é bí ọ̀bá rọrùn ṣe táyà máàmù àti táyà máàmù àtàlùwàlà ìkankan ọ̀rọ̀rùn máa fojú sàpẹrẹ pé ò ń ṣe àlùwàlà àbó ṣe táyà máàmù ọwọ́ ò ẹsẹ̀ ò wọ́n á máa ṣẹ́jú kọ́ máa fi ṣàpẹrẹ pé òun kírun orúkú wà àbùdè rabbaka hatta ya'tiyaka al-yaqin máa jọ́sìn fọlọ́run ni ó tí kú ó fi dé ọlọ́run ọ̀darí ìrun jìyàn àwọn Súfí wọ́n máa ń tara wọn jẹ wọ́n ní àyàn ah, gbọ́dọ̀ tún jọ́sìn fọlọ́run kọjá bó ṣe yẹ wọn àyíká mẹ́ta pé tí yẹn ti sin lọ́run débẹ̀ ti dé èèyàn náà kò sí píìkì ń bí irun o èyí ó kì í téyìn ó fi kú ni bẹ́ẹ̀ bá kírun tó lọ bí ọgọ́rùn-ún ọdún méjì láyé fáwọn wípé àà ọmọ ọdún mẹ́ta mo wà tí mo ti ń kírun ninety one ninety nine years yóò ti tó báwọn tí ò wá kírun ọdún kan tẹ́ ẹ jáde láyé ìnámẹ́lẹ̀ àmàlò bẹ́ẹ̀ kọ̀wá tí ìdájọ́ pé ò kírun òní bẹ́ẹ̀ fún nítọ̀ mọ́ o. ثم أورد المؤلف رحمه الله hadith Imran ibn Hussein afa wa tún wá mú hadith Imran ibn Hussein omuwa um fadakọdakọla nabi sallallahu alayhi wa sallam lahu lamma ishtaka min marodin min marodin bawasir ojúṣe ọlọ́run ọba ó ti pa láṣẹ ọkọ nípa báwo ni ó ṣe máa kírun lamma ishtaka nígbà tó rí gbọ́ ṣẹ́kúwa wọ́n á máa lò fún kéèyàn ò ké gbàjarè ṣùgbọ́n ṣẹ́kúwá ń bí kéèyàn ò rí gbọ́ ni yẹn ni pé ara rẹ̀ ò yá lámàṣítákà nígbà tí ara rẹ̀ ò yá látàrí marad albawasir bawasir jẹ̀díjẹ̀dí àrùn jẹ̀díjẹ̀dí oníjẹ́bẹ̀ ẹ̀ńtọ́ ẹsẹ̀ ẹ̀nàgẹ́sẹ̀ kékèké tí máa mú yẹn o jẹ̀díjẹ̀dí gidi ṣáàm tí wọ́n máa ya ẹ̀jẹ̀ nígbẹ̀ àfáà àti dìde a máa lágbára anábì wa sọ fún pé salli qa'iman dídé náà ro kírun tó o bá lágbára láti ṣe bẹ́ẹ̀ o fa in lam tastati' bí náà ru ọ̀bá wa rọgbọ fún ọ láti kírun jòkólẹ̀ kó kírun nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì fàjálísàn yẹn ni pé kọ́ńdù àti jálísù ìtumọ̀ kan náà ni ó lè parí náà àwọn àfáà tí wọ́n tí wọ́n fẹ́ máa tú pé ẹ̀ ń bá wà ẹ̀ ń bá rọ̀gbọ̀ kú ni wọ́n bẹ́ẹ̀ tí ó bẹ́ẹ̀ lọ́yìn tó máa kánà ní fàjá àlèsàn fàyín lam testatan tó o bá tún wá lágbára láti ṣe bẹ́ẹ̀ fàálà jàǹbìkà ajẹ́pẹ́fẹ̀gbẹ́ lélẹ̀ kọ́ máa ń sọ nípa ìdájọ́ tí ń bẹ níbí nínú kìyàs wọ́n máa ń pe kíní kan ní tọ́rdù tọ́rdù ni wípé bí kí wọ́n sọ pé tọ̀ ẹ̀yàn níbi sọ pé ń tára rẹ̀ ọ̀yá níbí yìí sẹ̀ǹpẹ̀ntì jẹ̀díjẹ̀dí mú làníbi sọ fún káwárí nìkan tó ṣe pé ibà burúkú ó mú oní ọ̀wà lè dáná ẹ̀rọ ká ní àárọ̀ ọ̀rọ̀ ànábì ò ṣe rúkṣọ fún ọ ẹ̀ǹtì jẹ̀díjẹ̀dí mú ìní à ń ṣe rúkṣọ yẹn fún ọ ọmọ kìyà sùnù tó kò rí bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ kò tiẹ̀ kọ́ bí arákùnrin tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé halatu halaktu ya Rasulullah a òun ti parun ìrè òjíṣẹ́ lọ kí ló ṣẹlẹ̀ wọ́n sọ nípa arákùnrin wọn lárúbáwò oko ni ẹ ọwá wọ́n bẹ̀rẹ̀ sí ní fa mọ́ra ẹ̀ lórí kìnìkan kìnìkan kìnìkan ká sọ lárúbáwò oko nìkan nìdájọ́ ń bá wí lárúbáwò alẹ́ kò ní ń ṣe ẹni tí ò ti ṣe lárúbáwò rárá so a ní ta fẹ́ lò pẹ̀lú tàbí kọ́ sọ pé nìkan ga nìkan kúrú kí ìdájọ́ kan wá wá nítorí rẹ̀ àtẹnitó kúrò àtẹnitó ga gbogbo náà ni wọ́n jọ láǹfààní sí ìdájọ́ yẹn. naam làfàwọn afọwọ́ sọ pé wọ́n wà hukmu naam ìdájọ́ tí ń bẹ́ẹ̀ ń bì ìdájọ́ kárí ilé kárí oko ni o li kulli marid fún gbogbo ẹ̀ńtàrà rẹ̀ ọ̀bá yá pátápátá bí ayyi daw'in min anwa'il marad irú àárẹ̀ káàárẹ̀ tí ìbà rí sí yàn orí ní ń fọ́ ni àti forí kalẹ̀ lórí irun gbígbà pójú ẹ̀ fẹ́ yọ bọ́ọ̀lẹ̀ ni sòmọ́wùlẹ̀ jẹ́ yọ bọ́ọ̀lẹ̀ jòkóó máa kírun tiẹ̀ lọ ọ̀rá tẹ̀ kó o fi sàpẹrẹ pé òru kó tẹ̀ lọ jí ó tún lọlẹ̀ sí kó o fi sàpẹrẹ pé o forí kalẹ̀ falmarid yadhabu awalan ilal masjidi idha kana yotik kìí ṣe pé lílo ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ó kọ́kọ́ gbìdánwò láti lọ kírun mọ́sálásí tó wá rí i pé bó o ṣe ń lọ mọ́sálásí tàgé tàgé tàgé ń lọ sáàárín bí ẹni tí ó ṣubú bí ẹni tí ó nalẹ̀ àbóyù tí ẹ̀ ń kọ́ ṣe wá padà lé làbáfi sọ pé falmarin ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá yẹ́dà àbọ̀ àwọ̀là nílẹ̀ mọ́sídìí yóò kọ́ mórílé mọ́sálásí ná ìdákànnà yòtíkù tọ́ba lágbára láti ṣe bẹ́ẹ̀ yẹn ni pé kìí sí gbogbo ń tá a rí ọ̀yà náà ní àlá ò láti máa kírun nílé ọ̀ọ́kọ́ gbìdánwò mọ́ṣáláṣí ah mọ́ṣáláṣí mo lọ lẹ́ẹ̀kan ọlọ́run ni ò jẹ́ nálẹ̀ nígbà tí tójú mi ṣúdà yìí fàyídà lamiotic bí ọba ti wá lágbára láti kírun ní mọ́ṣáláṣí àjẹwípo àtọ́kasọ́láta fi bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ ṣùgbọ́n tó bá kírun lé ó lè nàró kírun ó lágbára àti nàró kírun so nílé náà wọ́n sọ pé ààrẹ ọ̀yá sọ́lẹ̀kọ̀ ìmọ̀ dídé nàró kírun ni fìlbáìtì nínú ilé fàyínlẹ́m yóò tẹ́kẹ̀lẹ́ kìyà tí ó bá tún wá lágbára láti nàró kírun nínú ilé sọ́làjà lẹ́sàn ajẹ́píngbà náà kó jòkó kírun wàyínlẹ́m yóò tẹ́kẹ̀ tí ó bá lágbára láti tún jòkó kírun nínú ilé fàálà jambi àjẹpẹ́ ńgbà náà ni kó tó wá ṣe fi ẹ̀gbẹ́ lélẹ̀ ọ̀dà ẹ̀ńtà rẹ̀ ọ̀yá ta ni kó jókòó kírun irú ìjókòó wo ni yóò jò ìftirọ́ọ̀ṣù ni àbítà wá rókò àbítà rọ́bùrán yẹ́dìlísù mútarọ̀bíàn yóò jókòó mútarọ̀bíàn tarọ̀bùrán rẹ̀ o. ẹ̀jẹ̀ ìdílé àwọn ọ̀rẹ́. yẹn ni pé ẹ̀ ń tára rẹ̀ ọ̀yá tí ó bá jókòó kírun ń bò ṣe jó ìní ó ti ṣe jó ṣùgbọ́n nígbà tó bá fẹ́ lọ forí kalẹ̀ yajlisu muftarishan yóò jókòó lẹ́nu tó tẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì sílẹ̀ báyìí tó wá fi ẹsẹ̀ ọ̀tún tó fi sí òkè báyìí so bẹ́ẹ̀ yóò ṣe kírun tí yẹn bá fẹ́ kírun náà. afa wa sọ pé wa kayfiyatu julusihi báwo ni yóò ṣe jókòó bí yóò ṣe jókòó ni pé an yusalliya mutarabbiyan kó jókòó bí mo ṣe jòkó lẹ́ẹ̀kan yóò ti ẹsẹ̀ rẹ̀ méjèèjì bọ́nú ara wọn. fàyídà sọ́là muftarishan fàlà báàs ṣùgbọ́n tó bá jókòó bá a ṣe máa ń jókòó níbi ìjókòó méjì àkọ́kọ́ kó tó di pa ṣe táyà ètò gbẹ̀yìn níbi rákà ẹlẹ́ẹ̀kẹrin sèmùtà wà fẹ́ kí dóòrì nísìn ẹ̀mejì lájókòó ìjókòó alákọ̀ọ́kọ́ aléyìn ó jókòó muftarishan lẹ́yìn tí ó tẹ́ ẹ́ ẹsẹ̀ àlàáfíà sílẹ̀ tí ó da ẹsẹ̀ ọ̀tún tí ó da lé káípẹ́lẹ́ yìí náà lọ bá rọ̀ lọ́rùn láti fi kírun wọn ni ò sì ń tó o tàbí fi ayyi halatin gbogbo ìṣesí pátá fi ayyi halatil qiyam wal qira'ati yakunu mutarabbiyan ní gbogbo òṣèṣì orí ìrun pátá àsìkò tí ó ka nǹkan ni yóò jókòó náà ni òní yóò fi ṣe yajlisu mutarabbiyan. wàyídà àrọ́dà rùkú à tó bá wá fẹ́ rùkú àbọ̀fẹ́ forí kalẹ̀ fa innahu yaftarishu so nígbà yẹn yóò jókòó ìta àmà ń jókòó níbi rákà méjì níbi ìrun olópò mẹ́rin eléyìí jẹ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìdájọ́ ètò ọ̀rọ̀ mọ́ ẹni tára rẹ̀ ànyẹ́jìmá àsọ̀làtàìní ọtọ́ fẹ́ntara rẹ̀ ọ̀yá láti ṣe jámọ́ láàrin ìrun méjì láti kírun méjì papọ̀ ní àkókò ọ̀kanu méjèèjì fakọ̀dé aṣọ́kọ̀ alẹ́ ìdòwòdó lẹ́kọ́lẹ́ sọ́lá ìgbà míì sì ń bẹ ó lè lé fẹ́ntara rẹ̀ ọ̀yá láti máa ṣàlùwàlá fúnrun kọ̀ọ̀kan àlùwàlá fúnrun kọ̀ọ̀kan ó lè lé fún un ní pàtàkì jùlọ táàrí ń bá dójú ẹ̀ omi máa kòrò lẹ́nu ni wọ́yẹ̀ṣtẹ́kì kathirun minal mardo afáwa fẹ́ mú ìbéèrè kan wá àti ìdáhùn sí ìbéèrè náà wọ́n ní yẹ̀ṣtẹ́kì kathirun minal mardo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ara wọn ò yá wọn a máa ké gbàjarè alladhina yanamuna fil mustashfa àwọn tó sì pé wọ́n bẹ láwọn ilé ìwòsàn awil murafikuna lahum àbáwọn tó ṣe pé wọ́n sì hàn wá sílé ìwòsàn ni wọ́n wá dúró tì wọ́n nílé ìwòsàn ni àwọn tára wọn ò yá wọn àbáwọn tí ara wọn àbáwọn tí wọ́n wá dúró tì wọ́n àwọn tára wọn ò yá tára tí wá dúró tì wọ́n annahum yashukku alayhi an yadhaba la makani alwudu'i kulla waqtin ó lè sọ̀rọ̀ fẹ́ntara rẹ̀ ọ̀yá abẹ́ni tó dúró tì gangan láti máa ṣàlùwàlá ní gbogbo àsìkò ìbéèrè wa ni pé fàlìyà jùzùláwò ìjọ tọ̀nà fúnrú ẹni bẹ́ẹ̀ àyìn yàtọ̀wádà marratan wa yusalli salatayn kó ṣe àlùwàlá tí ó ṣe lẹ́ẹ̀kan kó sì kírun méjèèjì papọ̀ fi wákìtì ihdahuma ní àkókò ọ̀kanu méjèèjì mo rò pé bẹ́ẹ̀ rẹ̀ wọ́n yé wa ẹ̀ntì ìrọ̀lẹ́yìn lè ṣẹlẹ̀ sí ẹ̀ntàrí ọ̀yá tọ́ọ̀rẹ̀ bá jẹ mọ́ uch tí gbé lọ sí abẹ́ east ẹ̀sìn àbí tí mọ́sálásí tó wà lọ́nlọ́n kí yóò tó kọ́ sọ̀kalẹ̀ bá gbé east four east four ní agbé sí tí ọ̀kọ́ gun àjàbí mẹ́rin bí gbàtíyàn bá nígbà tí yàn bá sí rìn àjò sòkótó sọ̀kalẹ̀ ní dóòrì kóńtó sọ̀kalẹ̀ ní asiri sòṣẹ̀rí àwa yìí àdínù yusrun ẹ̀sìn rọrùn ni kò sí ní tó burú yálà fẹ́ ń tára rẹ̀ ọ̀yá abẹ́ntí ń dúró tì í torí pé a wàhálà ìwà pọ̀ lẹ́yìn máa ń sọ pé ẹni tí ń bẹ ní uch tára rẹ̀ ọ̀yá tí ẹ papọ̀ nìkan ẹni tí ń dúró tì í gan-an bẹ́yìn ọba sọ́ra sí ìyẹn tó da láàrẹ̀ látàrí sọ̀kalẹ̀ gòkè lọ́sẹ̀ tìlẹ̀ wá ṣètẹ́sẹ̀ wọn wá lọ́rọ̀gbọ́n eléyìí lọ́sẹ̀ kínní ọlọ́run làwọ́ o bọ́ntara wọn ọ̀dọ́ ọlọ́run fún ọlọ́láàfin ara o. fanakol ìdáhùn ni pé ìdàkánilò odò olè kó lè sàlátì ní yasoko alẹ́ fàyínà òyàsẹ́hó àyàtàyàmẹ́mà tẹ́bí kọ́ máa ṣe àlùwàlà ní gbogbo àsìkò òórùn kọ̀ọ̀kan wọ́n jẹ́ pé yóò lè fún un kọ́ mẹ́mu. ó وإذا كان الذهاب للطهارة في كل وقت يشق عليه bákan náà tó bá jẹ́ pé kó sàmà ṣàlùwàlá ṣáṣáṣá lásìkò òórùn kọ̀ọ̀kan tẹ́lẹ̀yìn náà bá tún ṣòro fún un àwílì jòlóṣù yàṣókun àlẹ́yìn àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ kó jòkóó òun náà tún ṣòro fún un irú ẹni báwọn jama àbáyínà sọ̀làtàyìn irun zuri àti asiri yóò kí pọ̀ lásìkò kanú wọn àbí àǹṣáyà ti magribi جمع بين الظهرين في وقت إحداهما والإنشاءين في وقت إحداهما طيب ìbéèrè mi tún wá ni pé ayyuma afdalu lil marid èwo ló lọ́lá jùlọ èwo ló lóore jùlọ fẹ́ntara rẹ̀ ọ̀yá jámù tẹ̀kídìmù ni àbí jámù tàkhír lẹ́yìn tá a ti sọ pé ó láǹfààní láti kírun méjì lásìkò ọ̀kan nínú méjèèjì sẹjámù tẹkídìmù ní kẹntàrà rẹ ọ̀yà ó ṣe ní àbíjámù tàkìr bẹ́ẹ̀ ni lẹ́yìn tí ń dúró tì ìdán ni pé yàtàrù sheikhul islam ibn taymiyyah rahimahullah an yaf'ala al-arfaq bihi aláàárẹ̀ oníkówóra rẹ̀ èwo ló pé ọ jùlọ èwo ló ṣe ọ pẹ̀lẹ́ jùlọ ètò bá lè فإذا كان الأرفق به التقديم قدم العصر وصلى بعد الظهر تجم التقديم لباكو ينتظر يا كوكي ذوري وباتين كتا كوسي ما في عصري كما في لي لاسكو ظهري بكنا إشاي كوتتي كي إشاي أغبا بيباشين كيرو مغربي تا كما في إشاي kọ́ máa fi tẹ̀lé lẹ́yìn. nam bada salatu al-maghribi wa idha kana al-arfaqu bi ta'khir sọmọtà yìí pé kọ́ lọ ìrun lára ìní ọba ṣe pẹ̀lẹ́ jùlọ ńlọlọ́lá fún jùlọ àjọ wípé akhara dhuhra ìrun dhuhri yóò lọ lára ìlọ́lá asri di àsìkò asri yóò wá kí méjì papọ̀ magrebi yóò lọ lọ́ra dàsìkò ìṣáì yóò fi wá kí méjèèjì papọ̀ eléyìí jẹ́ ìdájọ́ ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá àtàwọn ìdájọ́ tí ọ̀rọ̀ mọ́ lágbára ọlọ́run níjọ́ mẹ́jọ a máa sọ nípa onírìn àjò màsáfà wo lèyìn kíyàn tó kí. ìrìn onírìn àjò àwọn májẹ̀mú wo ńlọ́rọ̀ mọ́ kọ́lọ́nkó sọ́wájú ọjọ́ mẹ́jọ lọ rọ́bàdàn àti nàfi dóníyà hasana wàfẹ̀lẹ̀ àkẹ́rọ̀tì hasanata wàkínà àbàbànà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk جزاكم الله wa وأحسن الله إليكم nítorí àsìkò àwọn tá a bá níbi ìrọ̀dá àwọn ọkùnrin kan náà ṣe àti gbọ́n ẹ̀yìn ṣàlúgbọ́ yìí aláwọ̀ ẹ̀kọ́ sọ ẹ̀tọ́ sọ ìyẹn tí ìfẹ́ yàtọ̀ obìnrin tí yàn rí ní ìsìn àwọn ọmọdé tó lọ́dọ̀ dáadáa wọ́n náà náà náà ọjọ́ wọn ẹ̀rọ máa lòdé é ọmọ òkò tó ọmọ dì fún ẹ̀nà ìjì náà dáàbò níbi ẹjọ́ ẹ̀yà gbọ́dọ̀ aláìsàn tí ẹ gbọ́dọ̀lẹ̀ wọ́n ti pé ìmọ̀kùnbọ́ ní pé àwọn táwọn obìnrin sí ìyẹ̀bú ni ìyẹn rí obìnrin obìnrin tí ìyẹn rí tí ń bẹ́ ń ta ní ìsìn obìnrin bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni kí wá ní ìbéèrè kí ni ìbéèrè kí ni kí ni èmóòdù yìí èdìdì tó dá nínú wa nínú wọn ti pọ̀ ọ́ta èmó èdì wọ́n ti pọ̀ ń ta èdì tó dá ẹlẹ́kìtì ẹlẹ́kìtì ẹlẹ́kìtì ẹnìkan bí ọmọ ó wà tó ọ̀rọ̀ ọmọ wọn á yá àyà ìyà ọmọ ẹ̀yà fún ìyà lọ́wọ́ wọ́n mọ̀ lọ́wọ́ inú ìdìbò àti ìyí oúnjẹ wọ́n tọ́ pé kí ló dé wọ́n tọ́ iṣẹ́ ẹ̀yà fún ìyà wọ́n tọ́ nínú ní ìsìlámù ó dìde wà náà ó sì wà ó kéwọ́n ó sì wà ní màá ó wá ya ìyàkúyà kí wá níbẹ̀rù kírun kò sí dáadáa mọ́ kí wá níbẹ̀rù kí lọ́nà àbáyọ àbí Gracias. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله oníbèrè bèrè ń bí pé àsìkò tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó kó ń ta obìnrin dandan ìlọ̀pọ̀lọpọ̀ tí ì bá fẹ́ fẹ́yàwó èyí ó ṣe ma obìnrin ètò dáa àìbò lẹ́yìn ó ṣe rí ètò dáa bó lèyìn ó ṣe rí fẹ́ ni wípé ìkíní kò sí bí sánà bó ṣe lè málẹ̀ tó bí dúdú díẹ̀díẹ̀ yóò wà ní ojú sánà kí gbogbo obìnrin tí ń bẹ níta lásìkò yìí kí ṣe ni wọn ò àwọn tí wọn ò dá wọn ò báwọn tí ò dàbí ẹ ṣe pọ̀ ìtí kàmbẹ́ńbẹ́ ni pé ẹni tí ó bá fẹ́ yàwó àní ìdìbìtì fún wa ní ta lè pè ní gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tàbí ìlànà táàfì mọ́rú obìnrin tó yẹ ká fẹ́ ó láyìn a máa fẹ́ bí nítorí owó ẹlòmíì ò nítorí pé ó rẹwà ẹlòmíì ò torí pé ìdílé tó ti wá ìdílé tó torí jáde bákan ni ẹlòmíì ò sì fẹ́ torí pẹ́sìn wọn papọ̀ sọ̀tá mùsùlùmí ni wípé èyí ó gbìyànjú èyí ò ní kánjú èyí ó farabalẹ̀ wá obìnrin tó lẹ́sìn tó níwà tó jẹ́ olódodo tó jẹ́ ní tí ó kóra rẹ̀ níjànú èyí ó gbìyànjú ni àwọn ìjókòó wáàsí yìí lè róbìn tó dáa níbẹ̀ àwọn àwùjọ gathering tí àwọn mùsùlùmí máa ń péjọ sí. Si, tàbí kéèyàn sọ fáwọn tí wọ́n bá jẹ́ bíi àwọn bíi àfa tàbí kéèyàn sọ fún bíi yàn pẹ̀tọ̀ mo fẹ́ fẹ́ omi o ìyìn sì obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí ó bẹ̀rù ọlọ́run obìnrin tí ó pààyè ọlọ́run obìnrin tí ó jẹ lẹ́sìn ẹnìkẹ́ bá ń wá so níjọ́run wọn èyí kàn fẹ́ obìnrin lásán wọn ó ṣèwádìí ẹ̀ dáadáa kí wọn tó fẹ́ nígbà tí wọn bá ṣèwádìí rẹ̀ tí wọn rí pọ́ dáa wọ́n ó ṣèwádìí nípa ìwà rẹ̀ wọ́n ó tún ṣèwádìí nípa àwọn fámìlì wọn irú àrùn wo ìní máa ń ṣẹlẹ̀ sí wọn kódà tí wọ́n bá gbọ́ tí wọ́n bá ṣèwádìí ṣe wà tá a rí pé ẹnìkan ti jalè rí nínú ọ̀ràn wọn wọn ò ní fẹ́rù wọn ò ní fẹ́rù obìnrin bẹ́ẹ̀ torí takhayaru lè nọ́tọ̀ fi kùn fàyínà lẹ́yìn ẹ̀rọ̀kọ̀ dà sars so bábábábá ó lè padà jẹyọ nù àwọn ọmọ tí wọ́n fẹ́ máa tún padà bí so bẹ́lẹ̀ yìnbọn sí jẹ́nu èyàn ó ṣèwádìí èyàn ó dẹjúlẹ̀ èyàn ó tún wá bẹ lọ́run ọlọ́run èmi ò fẹ́ àwọn obìnrin ètí ń bẹ́ yìí obìnrin tó dáa tó níwà tó bẹ̀rù ọlọ́run ẹni mò ń fẹ́ so pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó dẹ̀ ọlọ́run sàníyàn tí yìí ó fi rí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì ni wípé lásìkò tá a wà yìí a rí ọmọ mi kódà ó lè ti ṣe wòlímà tó ń ti wòlímà rẹ̀ tó ṣe ó lè má kírun gbogbo wa páńlẹ̀ ayé pátá ó lè wà lọ́wọ́ rẹ̀ kí ni ti ń fà àwọn nǹkan oríṣiríṣi ò ní ń fà ìkíní ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n kàn bímọ ni wọ́n àtọ́ sùúrù ọmọ báwọn ọmọ òru kan ní bí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n bó ṣe wí òun laysa liyatim man intaha walidahu min hamil hayati wa khallafahu dalila kìí ṣe ọmọ òrukàn ilẹ̀ tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n ti mórí bọ́ tí wọ́n ti kú òǹbi àádáadáa lé ayé tí wọ́n fi ilẹ̀ lẹ́nu tó yẹpẹrẹ ṣùgbọ́n ọmọ òrukàn lẹ́nu ó ṣe alábàápàdé bàbá kan tó ìròjú àti ìyá tó ṣe pé ọ̀ráyè tọ́mọ òde òde òde ṣáá àríyá ni ṣáá irú àwọn òbí báwọn ọmọ rẹ̀ tẹ́ bá rí aṣọ tí ó wọ̀ sọ́rùn aṣọ tó dáa ni tó bá fẹ́ jẹun oúnjẹ tó dáa ni wọ́n fún jẹ tí bá ń lọ ilé ẹ̀kọ́ wọ́n tún fún ní pocket money tó léyìn ẹsẹ̀ tẹ́rìbíyà tó lóore tẹ́rìbíyà tó ń bá èmíyà nígbà tí yàn ń tọ́jú adìẹ tí yàn ń tọ́jú ẹran tó tí ò láǹfààní ẹ̀ka tó sì yànjú pé ìsídà kéèyàn ọ̀tá tàbí kéèyàn ò pátá so yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n ń bímọ wọn lámòjútó àwọn tí ń fa owó pọ̀ tó ti yẹ odidi tọ́pìkì ni barakallahu fik naam. asalaamu aleykum ń bèrè bèrè wípé ṣe tẹ́yìn bá jókòó lórí ẹsẹ̀ méjèèjì fẹ́ntì ààrẹ mu láti kírun ó ṣe yẹn ba ẹ̀jẹ̀ ni. tó jókòó sórí ẹsẹ̀ méjèèjì bí àǹtí wọn gbà lérò ni pé ó jókòó síbi gìgísẹ̀ rẹ̀ méjèèjì tá a máa ń pè ní ìjókòó ajá ìlòsó ajá táìpẹ́lẹ́ yìí lọ́ba rọ̀ lọ́rùn dábàá ti jókòó tààrọ́ bùn tí ọ̀rọ̀ lọ́rùn ó ti yé àbí ìfìtẹ́rọ́ṣù oní ọ̀rọ̀ lọ́rùn tàwárókù oní ọ̀rọ̀ lọ́rùn táìpẹ́ yìí tó ọ̀rọ̀ lọ́rùn tí ó fi rẹ́rùn kínú so kó kí bẹ́ẹ̀ kò sí ní tó burú mọ̀tá pé kó jókòó bí ẹyin ṣàlàyé síwájú mọ̀tá pé lọ́ba àrọ̀ lọ́rùn so kọ́ má jo bí eléyìn so kó jo bí méjèèjì tá a ṣe àlàyé síwájú yẹn ni. asalaamu alaykum ó ń bèrè bèrè wípé tí ẹ bá fẹ́ pa ẹran ó ṣe túláàsì ní kéèyàn palẹ̀ kanna yàní tí ẹ bá ti fi ọ̀bẹ sí ní ọrùn kó sì dùn tán lẹ̀ kan àbí tó bá ṣe pé ó rí pé kò tí dù dáadáa só tún lè fi ọ̀bẹ̀ sílẹ̀ kejì tíyàn bá dú ẹran ọ láwọn ìlànà ó sì láwọn ẹ̀kọ́ lára àwọn ìlànà àtàwọn ẹ̀kọ́ ìkíní ni wípé tíyàn bá fẹ́ dúnran bíi méjì mẹ́ta àwọn méjì ètí yóò dùn kéyìn ò dùn ní kọ̀rọ̀ bìkan kéèyàn má dùn níbi tí àwọn méjì yòókù tí wọ́n ti máa wò ó so téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn ti pa àwọn eléyìí lápá ayé nu so báwo tá a jẹ́ ọmọnìyàn bá a ṣe máa ń ní ṣòro bá a ṣe máa ń ní furama làwọn náà ní furama so kò dáa tí wọ́n bá ti paná méjì sí méjì ẹran bíi méjì sí mẹ́ta so èèyàn pa ìkànnì wọn ní kọ̀lọ̀fín táwọn méjì yòókù tí wọ́n fi ní rí so kó tó di pé èèyàn wà pa ìkọ̀ọ̀kan méjì tó ṣẹ́kù ìkànnì ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá fẹ́ pa ẹran wọ́n fẹ́ kéèyàn wá ọ̀bẹ tó mú dáadáa ọ̀bẹ tó mú ṣómṣómú gidi táìpé wíì lẹ́ẹ̀kan báyìí tó bá ṣe báyìí tí ọba sọ́ra sí gan-an yóò gé gbogbo orí òun yóò gé jálẹ̀ irú ọ̀bẹ tó yàn ọ̀yọ́ kéèyàn ó lónìí ojúṣe aláwọ̀ ọba sallallahu alayhi wa sallam ó ní inna Allaha kataba hasanat ala ọlọ́run pa wá ní dandan láti máa ṣe dáadáa níbi gbogbo nǹkan pátá kódà tí ẹdọ́rí ta bá fẹ́ dúnra tẹ́nìkan ní tó bá fẹ́ dú ẹran kó yá lọ wá ọ̀bẹ tó dáa kó máa kó mú béèrè béèrè béèrè béèrè fàlìyórè dàbí hàtàwù ẹran tó fẹ́ pa jí ó gbádùn pípa fún ìsinmi mọ́sẹ̀ ìbúrú kó sáà ṣe jàgàjàgàjàgàjà ẹlòmíì gbọ́ bá pa díẹ̀ tá ẹlòmíì máa tó lébelébelébelébe kò lẹ́tọ̀ ẹlòmíì yóò máa fọ bẹ̀yìn lọ́rùn báyìí yìn lọ́rùn báyìí ọ̀bẹ tí ò mú sòkòlẹ́tọ̀ wọn tí yẹn bá wá dú ẹran tí ò tí dùjá tán so kéèyàn ó tètè gé ní tó bá yẹ kéèyàn ó gé kò sí ní burú mẹ kí sèpèsè yẹn bá ti gbọ́ bí òkè báyìí a ah, ó ti di jífà rárá so kálíbà tẹ̀lé ìlànà tánà bíi fún wa ó ní tí yẹn bá dú ẹran tán kìí sì immediately lèyìn ó ti fomi sàn lọ́rùn torí pé ẹ̀mí ò tí ì jáde kúrò lára rẹ̀ wọn náà wò tọ́wẹ́ bá gé ọ lọ́wọ́ tó bá fomi sí kí ni ó ṣe yóò tààyàn

ìlànà tí adáwà fún máa ń jẹran tí a nù àgbémáwò a sì máa dùn dáadáa sẹ́ni wípé àjẹkù ti kú tányányá ká tó fi kerosene sí lára àní sẹ́mi àti máa ń bódìjà ń jẹun nígbà tí dúró aná báyìí kí ni wọn ò tiẹ̀ ní rẹ́ ń gbọ́ntọ́ ẹ̀kún ọ̀rẹ́ wọn ò rárẹ́ díẹ̀ báyìí ni wọn á bèrè mi ní akíló tẹ̀yìn dúró aná ọ̀ ni àá táwọn bá rà gé díẹ̀ báwọn àwọn ò ní í sèǹdàwó kerosene pọ̀ wọ́n fẹ́ra gé lọ́rùn tíntín ní ọ̀rá gé àwọn afáàsì ni kéèyàn ò gé ó kéré yányán nǹkan mẹ́ta nínú mẹ́rin tí ń bẹ lára ẹran ìkíní hulukun ìkejì màríù ìkẹta wàdàjáni hulukun ibẹ̀ ni ẹ̀mí máa ń gbà lọ gbàbọ̀ lára ẹran gògóńgò màríù ibi tó ń jẹ́ máa ń gbà lọ gbàbọ̀ níbi ọrùn ẹran so wádàjì yẹn bíi sanrun wáyé ni so méjèèjì yẹn wọ́n fẹ́ kéèyàn ò gé tẹ́ran ọ̀wá nítòsí bíi so bí irú ibà náà ni ńlọ́wà so nínú mẹ́rẹ̀ẹ̀rin àwọn kan sọ pé mẹ́rẹ̀ẹ̀rin lèèyàn ó gé àwọn kan tíyàn bá ti gé mẹ́ta àwọn kan ní méjì ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ni wípé kéèyàn ò gé sí mẹ́rin so mẹ́rin gangan ló yẹ kéèyàn ò tíyàn bá ti lè gé mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀mí ara yẹn ò ní pẹ́ bọ́ sùgbọ́n yóò bá wá dú ẹran ó kéré yányá èyí ó ṣe bisimilahi wàlláhu akbar bisimilahi wàlláhu akbar táìpẹ́ àkíkọ ẹran súná bá ní bisimilahi wàlláhu akbar hadhihi àkíkọ̀tù abdillah ẹran súná abdullahi òní èyí ó dá sí ẹran léyà bisimilahi wàlláhu akbar. Allahumma hadha minka walaka hadhihi udhiyatu fulan sọ̀bẹ́ yóò ṣe wínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún mi. Assalamu alaikum ó ń bẹ́ẹ̀ wípé kí ni ìdájọ́ tó wà fún kí a fi àwòrán sórí Facebook àbí WhatsApp ẹ̀ fọ́tò béèrè ni pé kí ni ìdájọ́ tó jẹ mọ́ kéèyàn ó fi àwòrán sórí Facebook tàbí pásítọ̀tì àwọn èèyàn máa ń ṣì àwọn social media sì wọn máa ń ṣì lò ẹnìkan ó bímọ ó sì ṣe bímọ rẹ̀ tán ó sì gbé sórí Facebook ah, wọn bọ̀ fẹjúmọ́ ọmọ yìí so kájàkájà. So, so then fọ́tò tá a fi sí orí ibẹ̀ tó bá jẹ́ pé fúnlà lórí bẹ́ẹ̀ nìkan ní ìsìn a discover pé four one nine ni ó ń jìbìtì ni sòkòsí tó burú láti lè wá àwọn èèyàn ní ìṣọ́ra ètò ẹni yìí ó ń jìbìtì ni o four one nine ni wọ́n ṣọ́ra fún o kò sí tó burú abẹ́nìkan ló tiẹ̀ sọnù pétọ̀ à ń wá ẹni yìí o kí wọ́n fi fọ́tò rẹ̀ síbẹ̀ kò sí tó burú then Eh, fọ́tò tara wa gangan bóyá fún whatsapp àbí fún kọ̀ọ̀kọ̀dá tó mùsùlùmí èlò fọ́tò àfi tílà lórí bá dé tílà lórí bá dé èèyàn máa ń lo fọ́tò tó ara àwọn obìnrin kan tó yẹ pé níbi kíní máa ń bi whatsapp báyìí fọ́tò rẹ̀ ni ó gbẹ̀bẹ̀ ó sì lè rẹwà kó tó má bójú so kọ̀dá tó ọlọ́run àdó. asan allah olekun o n bèèrè wípé lọ́dọ̀ àwọn oníbàọ́lọ́jì wọ́n ní àwọn ewébẹ̀ plants bí àwọn sọ wípé nǹkan lẹ́mìí pé kí wà ní ìdájọ́ kéèyàn wọ aṣọ tó nírú àwòrán ewébẹ̀ yìí lára tí a bá sọ wípé living thing ni àwọn ewé àti nkankan kìí ṣe living root àwọn èèyàn ni living thing tiwọn ó yàtọ̀ síra wọn so yẹn lè lo ewé bí ewé ìbẹ́pẹ ewé kíní kan yẹn lè fi ṣe kíní dípò téyàn ó fi passport sí yẹn lè fi ewé sí tèmi ní ìfi ewé ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ so eléyìí kìí ṣe irú ẹ̀mí bá ni wọ́n ń wí súnmọ́ bí ẹranko bí adìrẹ abẹ́yàn eléyìn ni ọ̀dá níparí assalamu alaikum wọ́n ní ìbéèrè ogun tìntìnlẹ̀ ẹnìkan o ń bá kọ́mpìnì kan díò àwọn kọ́mpìnì ẹ máa ra jàlọ́wẹ́ àmọ́ wọ́n lẹ́yìn tó má jẹ́ bí dráìvà olùmọ́mọ́ lọ́sọ́dọ̀ ẹni tó ń tajà wọn fún wọn wọn àtrọ́sì dráìvà wọn so àwọn náà bẹ́ni ẹ́ dì directly àmọ́ dráìvà lóó ló ma supplier yẹn so never of supplier yìí pé òkè owó yìí 1 million naira ni lówó ṣe yẹn àmọ́ sọ fún ọ wípé 1.5 million naira ni lápèjúwe so tí máa ti fún 1.5 million naira ìwọ yọ 1 million tiẹ̀ wími kó 500,000 naira tèmi rẹ̀ ni ní kí ni ọ̀nà àbáyọ fún tó mọ̀ pé driver náà ni ó wà ṣé kó o sọ láwọn ẹni ẹ pé 1 million wúrẹ́ ni àbí ló lè ṣe tí ó ṣe kò kò rojú kò jìnnà rárá ìkíní ni pé wàtàáwọnù alàlùbẹ́rẹ̀ wàtàkùwà wàlátàáwọnù alàlùfẹ́mi wàlàǹdẹ̀wàn ọlọ́run ní ká kúnra wa lọ́wọ́ lórí àti ṣe dáadáa lórí àti páyọ̀ ọlọ́run ṣùgbọ́n lórí àti dá ẹ̀ṣẹ̀ lórí àti gbàgbére lórí àti kọjá àlà sọ́mánì kejì ọlọ́ni ká má kàn wá lé lọ́wọ́ lé lórí. nínú hadith ojúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé unsur akhaka zaliman aw madluma ọmọ ìyá rẹ tó jẹ́ alábòsí ràn lọ́wọ́ tì lẹ́yìn àbí madlum ẹni tí a bòsí ràn lọ́wọ́ àwọn sàbí ni hada nansuru madluma agbọ́tẹ̀ntì abòsí tó ní àrùn lọ́wọ́ bó lọwọ ní ẹni tó jẹ́ alábòsí ó ní ọ́ gbà lọ́wọ́ mú ó sì kọ́dí rẹ̀ kó àwọn ìwà tí mú ti ọ̀dà èyí ó driver nítorí ọlọ́run ọ̀fẹ́ kọ̀lẹ́tọ̀ so kọ́mọ̀ lọ́wọ́ rẹ mọ́. ó bá sì wù kọ́ wá rà omi téèyàn ó mu kò lè sàn kọjá èèyàn ntọ́lọ̀ ń bá léèyàn ó jẹ láyé wọ́lá èèyàn ó jẹ tọ́ba ń torí pé àti bá sì sòótọ́ fún wọn lè má wàá rajà lọ́ọ̀mí má tọ́ba sòótọ́ fún tára ẹ̀ bá kò tọ́ ọ̀rọ̀ tí ò wá ẹ̀ ń bá fi nǹkan kan lẹ̀ nítorí ìtọ́lọ́n nítorí lóore jùlọ ọlọ́run fi jìrọ̀ fún sọ bó ṣe jẹ́ nìyẹn. ربنا اتنا في الدنيا حسنه lọ́bá eh, ah, àwọn tó pọ̀ kìí náà bí sílá Àwọn ilé-ìwọ̀n ìgbàlódé wá àwọn ilé-ìwọ̀n àwọn oúnjẹ tí àmì lọ́pàá àwọn ọmọ tí wọ́n ti wá ìṣòro ìdájọ́ tó ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí ìlera lápapọ̀ ẹ̀dá kejì wípé àwọn ẹlẹ́wà ọjọ́ àwọn ìlíjà tí ẹ̀ bá ẹ̀ta tí ẹni tí ó wá jẹ́ tó jẹ àwẹ̀ tó jẹ ti dàrú nínú ràbádà pé nígbà ẹ̀ṣẹ̀ tó máa dà nínú pé agbàlejò pé ó ṣe ń gbà yẹn

láti ọ̀rí pọ̀ ní àbí jẹ́ àwọn tí láti ala rasulillah nípa ìbéèrè alákọ̀ọ́kọ́ iléeṣẹ́ tí ń ṣe stickers bí a ṣe ń ṣe fáwọn madrasa iná ni a ń ṣe fún ilé ọtí àti ilé ẹlẹ́lẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ ọ̀hún so ọgbọ́n lèyìn ọ̀dà sọ̀rọ̀ àríyàn ìtọ́jẹ́ bí onípàràgà ẹ ti sáwọn tí a bá jẹ́ onípàràgà jíkẹ́ mi ó ṣe lè wọ́n ilé ìtọ́pọ̀ ní kó jíkẹ́ mi ó ṣe so ti yé wáyé lábẹ́ pínyàn lèyàn bá ń dá ṣe fúnra èèyàn ó ń ọlọ́tí kò fún mùsùlùmí láti bá wọn ṣe o bí bá wọn ṣe èèyàn ń pòmóòtì iṣẹ́ ẹbí ni tọ́lọ́wọ́n ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì ọ̀dà ìjọ rántí kẹ ẹni tó jẹ gbèsè àwẹ̀ tíyàn bá jẹ gbèsè Ramadan sọ̀rùn tára rẹ̀ ti á yá tó kun àtagbára tó ti wà Ramadan yẹn lèyìn ọkọ mú kú lọ́nà náà kó tó di pé yẹn ó tún gba àwẹ̀ náà fìlà so ṣètò ṣàwà lápèjúwe. So, nítorí bí sọ ni pé máa ń sọ ọmọ rọmọdọ́nà thumma thumma kò sọ pé wà àti bá àwò táyé pọ́ bá sọ pé wà ò ní ìyẹn lè má ti parí Ramadan tí ó pa tí ó kọ́ gba sí tu Shawwal torí pé wà ò lọ́dọ̀ àwọn afa lè mọ́tílákò lè já mọ́ àyìn láti lè kà mọ̀ pé èèyàn méjì ni a ṣiṣẹ́ kan sùmọ́ pé thumma àti bá yẹn ni pé yóò ti kọ́kọ́ parí Ramadan tán yányá kó tó di pé yóò wá gba mẹ́fà Shawwal kó di pé yóò wá gbà sí so yé débà then nínú hadith al-Qudsi ọlọ́ni wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi kan kò ní mójútó náà fìlà kóró pò ń fẹ́ fi wojú rẹ̀ mi ọlọ́run tí ń wà á yọnu sí náfìlà ń ju tí mo ṣe lọ́nà yẹn lọ. ọ̀run yẹn lèyìn ọ̀kọ́ ṣe kí náfìlà tó máa wá tẹ̀lé nínú àdéhìí ń bákan náà ọlọ́run wá sọ wípé wa ma taqarraba ilayya abdi bi nawafila hatta uhibbahu fa idha ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yubsiru bihi wàyádàhù lẹ́tí yóò bò ti ṣùgbéyà yìí pé tíyàn bá sí ọ̀ràn yàn tán tí náfìlà wá ń tẹ̀lé ọlọ́run àmọ́ nífẹ̀ẹ́ sí rúbẹ̀ nǹkan bá ń pọ̀ sórí ẹni bá ọlọ́run ó nífẹ̀ẹ́ sí tó bá nífẹ̀ẹ́ sí tán kì í sọ pọ́lọ́run bó di ojú rẹ̀ tí fi ń ríran rárá yìí pé kò ní fojú rẹ̀ rí nǹkan àfikọ́jọ́ pé nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni kò ní fetí rẹ̀ gbọ́ nǹkan àfikọ́jọ́ pé ntọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí kò ní fọwọ́ rẹ̀ gbá nǹkan mú àfikọ́jọ́ pé ọlọ́run nífẹ̀ẹ́ sí torí ó sì wà ń bẹ̀. júgbẹ́ ni wípé kò sí two in one sítúṣàwá aṣááru dọ̀lẹ́hẹ́jà ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́sàn-án ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ ni kìí sọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́sàn-án níyàfẹ́ máa ń gbàwẹ̀ nù dọ̀lẹ́hẹ́jà kìí sọjọ́ mẹ́wàá tọ́lọ́jọ́ kẹwàá lọ́jọ́ léyà á jẹun àbẹ́tún gbáwẹ̀ ǹjọ́ dún ni so bí yóò ṣe jẹ́ nìyẹn ọlọ́run padà sí fún wa. ìkànnì àwọn àfáà wa àgbà dáadáa ò ní wọ́n jẹ́ àkàlàṣe kò sí mo pé lọ́lá wọ́n yẹ ṣe tọ̀rí kọ̀ wọ́n yẹ sí àtìlẹ́sọ pé sún ní tányányá sótìyé. So so àwọn ọ̀rọ̀ wọn etí ń sọ tó dáa pọ̀ dáadáa so ti yé so kullun yukhadhu min qawlihi wa yuraddu illa sahiba hadhal qabr gbogbo yẹn ló lè sọ̀rọ̀ tó yẹn ni aa ọ̀jọ̀gbọ́n lẹ́nu tó sọ̀rọ̀ yìí o ẹni tó sọ̀rọ̀ tá a gbédì fún tá a ní ọ̀jọ̀gbọ́n ni ó tún lè sọ̀rọ̀ ńgbà míì tí ó kù díẹ̀ káàtó so ti yé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam. لا الوضع ليه jadi material itu dia lah ini materi dari yang yang apa Eh? Eh. bẹ́ẹ̀ kí n gbọ́ yín yé dáadáa kíyàn tẹ̀ òbí yàn gbọ́ yé àbí sùn ò sọ pé kíyàn má tẹ̀ fáwọn wọn ò sì ní kíyàn tẹ̀ sùn wọn gbọ́ yé pípọ̀ dá ẹ́ pẹ̀lú ìṣesí wọn èrìpìyàn mọ̀ pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kíyàn máa tẹ̀ fún wọn ẹ̀ẹ́ wà ní tẹ̀lé ìṣesí so lásìkò tàfi máa rọ́dọ̀ lùkọ́ọ́lì ẹjẹ́ wọn sọ ń síta ni so ti yẹn yìí ò ní tẹ̀ sàlámù alaykum dadi ọlọ́run jẹ́ ká jẹ̀rẹ̀ wa ọlọ́run jẹ́ ká pẹ́ fún wa o ó ti yé ó ti yé so ẹjẹ́ wọn ó wí lẹ́nu náà àbí láyé ń sábùlẹ̀ sáàkì ti ń kọ́ ọ́nà ẹni lórí ìjọ ok. okay. okay kọ̀tọ̀nà báhùn ọwọ́ ń tàà lè ṣe ni wípé ká lọ síbi kọ́bùrù rẹ̀ mi tí a sin sí ìyẹn lè kírun sókù láà lẹ́yìn tí a ti sin tán kò ṣe nǹkankan ṣùgbọ́n ìtọ́dá àjò tọ́wọ́ pé káwọn èèyàn tí wọ́n kírun sókù láà kan lè pọ̀ a lè dìlé rẹ̀ díẹ̀ káwọn èèyàn fi pọ̀ èmi ẹ̀ẹ́kejì a tún lè wáwọn èèyàn káàkiri pé ọmọ ìyá ti kú ẹjá àjọ kírun sí lára so tó burú náà màkà wá kìnnìún sọ̀látù lọ́gá ibè sọ̀látù lọ́gá ibè gan òun náà tún láwọn àwọn tó tún rọ̀ mọ́ ẹni tá a bá ti rárí dájú e wípé wọ́n ti kírun sí la àní láti kírun sọ̀látù lọ́gá ibè fún torí Nàjáṣì tànàbí sọ pé tànàbí túfọ́ rẹ̀ pé Nàjáṣì ti kú ọ ẹja kírun sí la látàrí wípé àwọn tí ń bẹ pẹ̀lú nàjàṣí lọ́hùn àwọn yahudi nkankan ní nasọ́ra ní àwọn ò lè ìkíni wọn kò ti ṣe islam bí wọ́n sì mọ̀ wọn àgbà tiẹ̀ so àìláǹfààní àti kírun sí la nànà mi fi kí solatul gaibi ní madina tó fi kí sáwọn sàbẹ̀ so òkútọ́ bá ti rọrùn fún yàn láti lọ kírun sí la ìyẹn sẹ́ẹ̀mà kírun gaibu ẹni ẹ̀kejì òkú bá ti kírun sí àbùkátà salatul ghaib àdúrà láwọn kà máa fi ràn lọ́wọ́ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n máa kíní ọ̀hún ṣùgbọ́n bóyá bí ìfẹ́ tí a kà ní sẹ́nìkan wọ́n tún máa ń kí salatul ghaib mo rántí mẹ́mbà tí bàbá ibùdó bá sì wọ́n kú wọ́n yàn kí salatul ghaib mad ẹ̀mẹ́yà àwọn èèyàn tí ó ti kírun sí bàbá lá ní ní Saudi <laughs> so bó ṣe jẹ́ nìyẹn ìbéèrè kejì. sí tó burú bí àwọn kanáà wọn afá bí wọ́n ṣe sọ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ ibùn tí yẹn bá ń bẹ ní bóyá bí skul wa yìí ibẹ̀ ni yàrá èèyàn ibẹ̀ ni létí èèyàn ń gbé tí yẹn sì fẹ́ wá kírun níbí tí yẹn kó súnmọ́ra wọn ìyẹn lè kí sọ̀láàtò ìyẹn lè kí jámù láàrin magrib àti ìṣáì torí pé jò ń rọ̀ kò sí ní tó burú yíyún kọjá pé téèyàn ọ̀tọ̀ téèyàn ó fi dé mọ́sálásí ojú kankan wò ní pààyàn yẹn lè kí jámọ́ ṣùgbọ́n yẹn ṣe lè kí ní mọ́sálásí yẹn lè kí ní ilé náà bìdẹ́lílì pé tí ambẹ́ tásìkò ọ̀run bá tó tójú bá ń rọ̀ lẹ́yìn ashadu anna muhammadu rasulullah sallu fi rihalikum sallu fi buyutikum ilẹ̀ tí ń pè wọ́n wì kò ní sọ pé hayya ala salat hayya sotie ẹni pé kírun nù lé yín o sotie ẹ bá ní kẹ́kí ńkọ̀ọ̀kan kò nítumọ̀ ẹ ìpìlẹ̀ ní lọ mọ́sálásí ẹ bá lọ mọ́sálásí wọn ti ké jámù ẹ̀yin náà lè ṣe jámù nínú ilé kò sí ní tó burú. ìnà. kébí ọ̀rọ̀ kẹsàn anna muhammadar rasulullah